bá ṣèlú tí ìlú dúró déédéé bàbá mi tí ọ̀dọ́ rí iṣẹ́ tí ó ń rí owó fún àwọn òbí rẹ̀ tó wà lábúlé tí àwọn tí ó jẹ́ tí wọ́n sì wà lẹ́nu iṣẹ́ tí wọ́n ń gba owó gidi tí ìlú rọ̀sọ̀mù ṣe rò pé bóyá ẹnìkan ó lọ tò sí ẹnu ọ̀nà lé olóṣèlú kan láti rí dájú pé kó wá mọ̀ fún òní nǹkan. ṣẹ́ẹ̀rì ṣẹ́ẹ̀rì ẹ jẹ́ ká wò hmm. wọ́n ní ọ̀tún wò òsì hmm. wò wọn abájọ wò igun ló ń gún mo rántí mo rí ìwé ìròyìn kan ọ̀rọ̀ tí mo ń sọ ìbáyà bíi ọdún mélòó sẹ́yìn hmm. ìwé 1960 no job in Nigeria ni wọ́n ti gbà wá ìgbà yẹn hmm. mo máa ń sọ taba ń ṣe taba ń sọ̀rọ̀ àbí taba ń taba ń ní pé ìlú rí bákan ká máa sọ lórí òdodo hmm. bá a ṣe ń sọ yìí náà gbogbo àwọn ìlú tó ń làmì tó ń laka ìgbà tí Trump máa débẹ̀ ọ̀rọ̀ iṣẹ́ náà ló fi ṣe campaign ìgbà tó débẹ̀ ó ní àwọn iṣẹ́ ti ń lọ sókè àìmọye àwọn tí wọn ò níṣẹ́ náà ń bẹ gbogbo akọ́la máa ń ní nǹkan tí ó kàn tó jẹ́ ìbànújẹ́ fún wa ń bi ni pé àwọn nǹkan àlùmọ́ọ́nì ni ò sí fún wa ká ní iná wà sẹ́yìn iná wà eh, ojú ọ̀nà wa ó jágere gbogbo àwọn nǹkan tó máyé dẹrùn ó wà tó jẹ́ pé tá a bá tẹ̀ rò ó pé ẹnìkan tí ìṣẹ́ mi kan gbogbo àwọn nǹkan tá a sọ pé àlùmọ́ọ́nì tó máa ń máyé dẹrùn tó bá wà bẹ́ẹ̀ tá yóò fi bẹ́ẹ̀ ní wa lára púpọ̀ ọkọ̀ jù kan ló tiẹ̀ ní rántí pé sí ibi iṣẹ́ hmm. nítorí kí ni bẹ́ẹ̀ ni ó ti bó ti wà ní bíbélì náà ti wọ́n ní pé ọ̀pọ̀ la pè díẹ̀ láyàn mm. ó ti wà láyè tí kò ṣe mm. àmọ́ kọ́tà ń sọ ní pé ẹ̀yin tẹ́ wà nídìí agbára yìí báwo gan lè ń ṣe ń wùwà mm. báwo lè ṣe ń lò báwo lè ṣe ń ṣayé ẹlòmíì tẹ́ bá rí báyìí tó bá ti wọnú agbára yìí bó máa ṣe kó ìyẹn ẹ sókè lè ìyẹn gan nǹkan mi ló ń sọ fáwọn tẹ́ ń balẹ̀ lórí ṣebí ààrẹ ààrẹ ààrẹ ìlú kan láìpẹ́ yìí ló ṣe kó lóru yẹ baba Joseph Mujika ní Uruguay baba yìí ilé ìjọba kò gbé ń bẹ̀ Hmm. fáàmù ìyàwó ẹ̀ ló ń gbé hmm. owó oṣù tó ń fún ninety percent ẹ̀ ló ń ló ń fún àwọn ọmọ tó níyà hmm. bí tu nineteen eighty seven ló ń lò kó ló ń nǹkan ìjọba àwọn tó bá lọ sí ilé ìwòsàn ó máa tò sórí ètò báyìí ó máa wà lórí ìlà ìgbà tó bá kàn ni nǹkan tó ń pè ládarí nìyẹn torí kí ni ẹ sọ pé ẹ̀yin ẹrú ibi ni mo gbé rí ẹrú tó ṣe ju ọba lọ ẹ sọ ẹ pèrè ẹ̀yin lẹrú bẹ́ẹ̀ bá ẹ ẹ ṣí sábà ẹ ṣí sábà yìí kẹrì aṣọ wọn ò dọ̀tí rí chief servant pẹ̀lú convoy ni. Mm, eh, kí wàá la wá ń sọ kí wàá la wá ń sọ kí wàá la wá ń sọ ibi tí wọ́n tẹ̀tún báyẹn dé lóru gan wọ́n fọ́n lóru mm. àìmọye gbàlú. kí náà ń lé lóru. kò yé mi o tí nǹkan kan tiẹ̀ ẹyẹ gan ẹ̀ ní rí lóru mm. ariwo yìí náà ni ìṣàgbára lò torí pé bàbá ní ká wò lọ wájú ká tún wò lọ ẹ̀yìn láwọn orílẹ̀-èdè tó dàgbàsókè náà lágbàáyé kì í ṣe pé bóyá àwọn òṣèlú tó wà ń bẹ̀ náà ń bá wọn náà mọ̀ gbowó tó nítumọ̀ ṣùgbọ́n kì í ṣe owó tí ó jẹ́ pé ohun tó wá wà láàrin ẹni tí ń ṣiṣẹ́ ìjọba àti tiwọn ó wá gùn gbọ̀nàgbọ̀nà ni wọ́n ń gbà ṣé rò pé lórílẹ̀-èdè Nàìjíríà lè nígbà kan tá a gbé owó àwọn olóṣèlú ìwá sí owó oṣù tó kéré jùlọ minimum wage òun ni káwọn náà máa gbà ẹni tó bá fẹ́ sìn lú òun ni kó lọ bẹ̀ ẹ rò pé ó lè ṣeé ṣe. ní bá a ṣe ń lọ yìí kò sí nǹkan tí ò ṣeé ṣe níwájú Ọlọ́run hmm. tọkùn ẹ̀dá bá ti mú àṣeéṣe hmm. àwọn tá à ń sọ ẹkùn wọn dọ̀tí ni hmm. kí ni ò ṣeé ṣe ń bẹ̀ gbogbo tó ń gbà yìí ṣe báwọn ọ̀nà ṣe kó ṣeé ṣe tọ́ bá nífẹ̀ẹ́ lu ìlọ́kàn mo ìwà lórí ètò kan níkànnì mi láàárọ̀ ìkíni tó máa bọ̀ ń bí hmm. ó pẹ̀lú wọn gbé àwọn ẹnìkan wá tàjọ tó jẹ́ tó ń fi gbá mi lẹ́gbẹ̀ẹ́ hmm. lára àwọn tó ń ṣe tó ń darí ìlú ìnáwó ni hmm. mo dẹ̀ sọ àwọn òdúdú kan bẹ̀ tó fẹ́ máa bínú ara kan tá à ń sọ nìyẹn wọ́n á sọ ń bẹ̀ mo ní ṣe rí òdúdú máa ń kán nínú bó o bá fẹ́ jẹ́ kán bẹ̀ sódódó ọ̀rọ̀ má wá sórí ètò gbogbo ẹ ṣeé ṣe tí ìbẹ̀rù Ọlọ́run àti ìfẹ́ wọ́n ní tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí mo ìgbà kan kọ́lọ̀ fọ́nrúkẹ́ bàbá wa ọ̀ọ́ni àná olúbùṣe hmm. àwọn bob d délé mọ̀mọ́dù hmm. ọ̀rọ̀ kan fẹ́ ṣe bíi láàrin wọn tí mo rántí dada ń jọ̀nà lọ́hùn tí hmm. bob d tó kọ nǹkan kan tó ní pé ẹ jẹ́ ká fọn fèrè wa kò bú ọ̀ni o àmọ́ ó ná àwọn kan tó kọ síbẹ̀ pé lóòótọ́ òun ẹ jẹ́ ká náà sọ tó bá yẹ pé ọ̀pọ̀ jù nǹkan táwọn ará ìta ń sọ nígbà tẹ́ bá pè wá ní káwa náà hmm. ṣe kí ni ẹ ní má rí wa hmm. a ṣe fún wò hmm. ẹ̀tọ́ ìlú ni ipe òpèrè ní sọlá ọlọ́run ló ní ká máa ṣe táwọn náà bá lè máa sọ àná lánàá yìí tí mo sọ fẹ́ nìkan nǹkan tó kọ́ bẹ̀rẹ̀ ni pé ìlú tẹ̀lé máa ń ìyẹn kọ́ ni bẹ́ẹ̀ fún mi gan mi ò ní gbà á ìfẹ́ ìlú ni ìfẹ́ ìlú ni. torí tó bá da àjọ gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní tó ní kìlú tó ronú kọ́kọ́ ló máa gbé bẹ́ẹ̀ táwọn náà bá rí báyìí ẹ̀yẹ́ wò ń sẹ́yìn baba Mandela kò ní èmi ò ní ṣe kí n má sọ̀rọ̀ bàbá yẹn kọ́lọ̀ fọ̀rọ̀ kẹ́ kọ́lọ̀ dẹlẹ̀ fún gbogbo tó bá kọjú sí ilẹ̀ rẹ ni fún. nígbà tó máa tó ń jà fún ẹ̀tọ́ wọn nílẹ̀ ah, South Africa hmm. ó níṣẹ́ hmm. ó ní chambers bẹ́ẹ̀ni ti ń gbẹjọ́rò tó ti ń gbẹjọ́rò bàbá kan wá ó wá rí ń jọ́nà lọ́hùn lára àwọn tó ti mọ bí ọ̀rọ̀ ìlú ṣe lọ hmm. ó sì ń gbẹ́rẹ̀ pàkọ́ ó sàn kan márùn fún bóyá mẹ́ta mẹ́rin márùn ti ń bí ó ní kí Mandela ṣọṣe ó ní torí kí ni wọ́n tó ń ba ta yìí hmm. ó ní wọ́n daṣẹ́ ẹ̀rù hmm. ó ní wọ́n da ilé ẹ̀rù hmm. ó ní wọ́n á mu ó ní wọ́n á tán ní wọ́n á lẹ́sọ̀ ẹ̀wọ̀n gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ sí pẹ̀lú gbogbo ẹ̀ bó ṣe rí yẹn nígbà tí bàbá yẹn dé tán ni kò jẹ ààrẹ kò ń ṣe pé ààrẹ yẹn ń bọ̀ láti mú láti jẹ́ kí kókó tiẹ̀ gbogbo tó ti dàrú kókó jọ padà ló ṣe gbà náà lọ́hùn. ẹ̀kọ́ tó bá lòun máa ṣe tó máa fi kú bẹ́ẹ̀ Obama ṣe sọ láìpẹ́ nígbà tó bá sáré àṣẹ ẹ̀yẹ wo pẹ̀lú gbogbo nígbà bá yẹn ṣe nígbà tó máa kó four million dollars wá nọ́mbà náà sùn owó ẹ̀. bá mi mm, mm, èèyàn ńlá èèyàn rè olèràntì Nelson Mandela olóògbé wọn ni mm. kò ní foreign account àwọn ọmọ ìgbà kò fi wọ́n sí kù. bàbá òun tá a bá padà dé ẹyẹ wa nínú ilé mọ̀ pé ọ̀rọ̀ ń gbé bà mí òtúbẹ̀là ní kò ṣùgbọ́n kórílẹ̀-èdè Nàìjíríà kò lè dáa náà ni ò tá a bá padà dé ètò yìí ètò wa Ojúmọ́ Ire tó ń sọ̀rọ̀ nípa òṣèlú yóò tẹ̀sí